باب التعاون في بناء المسجد التعاون في بناء المسجد orí ọ̀rọ̀ pípawọ́pọ̀ kọ́ mọ́sálásí pípawọ́pọ̀ kọ́ mọ́sálásí ọ̀rọ̀ mọ́sálásí ọ̀rọ̀ kan tó tóbi ni nípa pé ọjẹ mọ́ ìnáwó ìgbà míì tó ga sí pé agbára ẹnìkan yóò gbé kọ. ṣé dandan ni sí pé ni ó kọ. ṣé wọn ò lè pín máa filẹ̀ lẹ̀ máa kó búlọ́ọ̀kù lẹ̀ máa kó sílì lẹ̀. tẹ́nìkan máa kó ṣìṣẹ́ wá kila sí sọ lórí ẹ̀ àtàáwùnù fíìbì náà hẹlẹ masjid ṣáà lè pawọ́pọ̀ dáadáa fi sẹ̀bílì láì kí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn kan kí wọ́n dá owó jọ láti fi kọ́ ilé fún Allah Subahana wa ta'ala Allah Watala wa ta'ala nínú Qur'an ó sọ pé. mka nalele mushiriki na ahịya amụrụ masajidlọ shahidi na alaahụ fosighị Kufuru. أولئك حبطت أعمالهم وفي النار هم خالدون إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين Allah subhanahu wa ta'ala nínú suratu tauba chapter 9 verse 17 dé 18 Allah sọ pé ma kana lil mushrikina an ya'muru masajida Allah kò lẹ́tọ̀ fún àwọn ọ̀ṣẹ́bọ láti ṣe àmójútó àwọn mọ́sálásí Allah kò lẹ́tọ̀ fún wọn láti máa ṣe àmójútó ilé ọlọ́run ṣahidina ala anfusihim bil kufur nígbà táwọn náà jẹ́rìí sí pé aláìgbàgbọ́ ni àwọn wọ́n jẹ́rìí nígbà tí wọ́n jẹ́ ẹlẹ́rìí sí àìgbàgbọ́ lórí ara wọn pé kèfèrí làwọn ẹ lè ṣe àmójútó ọbẹ̀ gbèlèǹtà ṣe pé ẹ sọ pé ẹ fẹ́ máa lò síbẹ̀ ùlà àyíká habitọ́ tí a máa lù hùm. kí lẹ fẹ́ sàmúgútú ẹ̀ sí ń gbọ̀gá sí pé àwọn iṣẹ́ tẹ bá wulẹ̀ ṣe ọlọ́run ti bà á jẹ́ mọ́ yín lọ́wọ́ wàá fi na rìhùm kọ́ lìdùn inú násì ni wọ́n mọ̀ wà lọ́gbére so ẹ má wulẹ̀ mùgútó lé ọlọ́run ẹ fààyè lẹ̀ fún ẹni tí ó mùgútó bẹ̀ tí ó gbà láadáa ẹ̀yin ní gbà kí lẹ̀ ń wá lé ọlọ́run ìnàmá ya àmúrò mọ́sáájídà lọ ọwọ́ àwọn tí ó máa ṣàmùgútó lé ọlọ́run man amana billahi ni àwọn tó bá nígbàgbọ́ nú Allah wal yawmil akhiri àti ọjọ́ kẹ́yìn wà á kọ́ ọmọ sọ̀la ó ti ó sì máa kírun o ò lè sọ pé wọ́n ní ọdẹ mọ́sálásí kọ́ mọ́ máa kírun o ò lè sọ pé wọ́n ní òun gbálẹ̀ mọ́sálásí káfẹ́ kírun kọ́ mọ́ kírun òun sàmúgú tó ilé ọlọ́run ìwọ náà sì sí lọ́hún bẹ́ẹ̀ wà á ta zaka ó sì mọ yọ zàkà wàlámúyá kàṣà ha. O ó sì wá ní máa bẹ̀rù ẹnìkan káfí àlọ́hùn ó ní sínú àwọn tí ó máa bẹ̀rù àjẹ́ ó ní sínú àwọn tí ó máa bẹ̀rù oṣó ó ní sínú àwọn tí ó máa bẹ̀rù àwọn adáhùnṣe tó fi wá máa ṣe ẹ̀yọ́nú ayé ẹ̀bẹ̀ àwọn àgbà wàlámúyá kàṣà ó ní bẹ̀rù ayé àfi àwọn kan mọ̀ sọ pé ń bẹnu gan pé ọlọ́run gan sọ pé ẹ ayé lẹ́ẹ̀méje kẹ́ tó bẹ̀rù òun lẹ́ẹ̀kan àwọn orí ó. ohun tá a rí kà o wàlámúyá kàṣà lọ lọ́hà ò ní bẹ̀rù ẹnì kankan àfi àlọ́ yẹn ẹ̀rù yẹn kí nǹkan ó dún gbàmù kẹ́rù yẹn ìyẹn ni ẹ̀rù tọ́lọ̀ dá mọ́ wa lára ìyẹn kọ́ là ń sọ o ẹ̀rù tí àwọn èèyàn máa ń ní sí àjẹ́ àtòso kìí ṣe pé kìí ṣe pé wọ́n pariwo àjẹ́ o lẹ́rù fi ń bà wọ́n o wọ́n wulẹ̀ níbẹ̀rù pé àjẹ́ àtòso o ó lè yí kádàrá àwọn padà so so ti di pé ẹ̀rù yẹn ó yàtọ̀ sí ẹ̀rù ti àdámá anabi musa aleyhisalaam nígbà tó déwájú fíráúnà tí àwọn òpìdán rẹ̀ tí wọ́n ju ọ̀pálẹ̀ tó de jò ẹ̀rù kọ́kọ́ bà Musa pé ha kí leléyìí ẹ̀rù àdámọ́ nìyẹn n tẹ́ ń pè ní ẹ̀rù àdámọ́ nù ẹni tí ẹ̀rù àdámọ́ yẹn ọ̀bá sí lára rẹ̀ kò ní í gbọ́ràn ẹnìkan kò ní í jọ lójú tí ọ̀bá sí lára ìyàwó kò ní bẹ̀rù ọkọ rẹ̀ tí ó bá sí lára ọmọ kò ní níbẹ̀rù òbí ẹ̀ láyé lọ́kàn tí ó sí lára ọmọ ẹ̀yìn kò ní níbẹ̀rù ọ̀gá ẹ̀ lọ́kàn so kìí ṣe ẹ̀rù yẹn kìí ṣe ẹ̀rù yẹn ni Islam ń sọ torí pé ẹ̀rù pé eléyìí lè lù ọ́ ó lè yọ ọ́ ńṣẹ́ ó lè jẹ́ ọ́ níyà ìyà tó wà fìtíkà tá a rí báyìí ni ẹ̀rù yẹn àdámọ́ nìyẹn lóò ìyẹn ò gbọ́dọ̀ pọ̀ lára rẹ̀ kò gbọ́dọ̀ pọ̀ jù ṣùgbọ́n ọ gbọ́dọ̀ wà ọ gbọ́dọ̀ wà kọ wá ní ìwọ́n ti ewu ọ̀bẹ̀rù anybody o ah ọ̀bẹ̀rù anybody o ó dìdàkudà ni ó dìdàkudà ṣé àìbẹ̀rù anybody náà ló mú ọ sọ pé ọfẹ́ yìn níbọn ọyá yìn àìbẹ̀rù náà ni wọ́n kàn pọ̀ dànù wọ́n pọ̀ dànù. kò lọ́wọ́ bẹ̀rù anybody èèyàn sọ fún wọn pé tó na apá rẹ̀ owó gẹja o sì na apá rẹ̀ náà tó bá jí apá rẹ̀ lẹ̀ ní ìsìn sọ lérò pé wọ́n bọ̀ sọmọ mọ́ ni. so a lè bẹ̀rù ara wa ní ti ìbẹ̀rù ti físíkà ok ṣùgbọ́n ìbẹ̀rù tí à ń sọ tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ ó ní ìbẹ̀rù ìta àfojúrí àjẹ́ àtòṣó àtàdáhùn ṣe ọlọ́run ní ká bẹ̀rù wọn dípò bíbẹ̀rù wọn ọlọ́run pé ká wá ìsọ̀rí lọ́dọ̀ òun kúrò níbi aburú wọn ni alright wọ́n láburú lọ́wọ́ confam confam wọ́n ní aburú lọ́wọ́ aburú tí wọ́n sì ní lọ́wọ́ yìí ọlọ́run tún fẹ́ ká gbé ka orí ìmọ̀ síyà rẹ̀ fífẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ni rántí wípé ẹni tí ò láburú lọ́wọ́ tó ní dáadáa lọ́wọ́ tó ń rokan dáadáa látọ̀dọ̀ rẹ̀ tọ́lọ́run bá fẹ́ pé kó rí dáadáa ń ṣe fún ọ kò ní ṣe fún ọ o. ó ṣe á débi ó ṣe á débi tí oní ti aburú tẹ́rù wa ń bà wá ju bó ṣe yẹ lọ. nítorí náà wàlámúyá kàṣà yìí lọ́ọ̀hà ẹni tí ó máa lólé ọlọ́run kò ní bẹ̀rù ẹnìkankan àfọlọ́hùn fáàsá wùláyíkà ayẹ̀kúnú mínàlè mùtẹ̀dín àwọn wọ̀nyẹn ló súnmọ́ kí wọ́n wà nú àwọn ẹni tá a fi mọ̀ náà fáàsá wùláyíkà ayẹ̀kúnú mínàlè mùtẹ̀dín àwọn onímọ̀ tẹ̀síìrù wọ́n ní tọ́ba bá ti lo àṣà tó súnmọ́ sí probability pé probably pé ó ṣeé ṣe o tọ́lọ́n bá ti lò fáwọn gbàgbọ́ òdodo wọ́n ní nǹkan tó rin ilẹ̀ lọ́lọ́n lòun pé ntí tó dájú pé yóò ṣẹlẹ̀ nìyẹn gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe sọ́nu sọ́dọ̀tún lè sọ́rọ̀ pé fáàtàrọ̀ búkà ányẹ́bùn asaka mọ̀kọ́ mọ́mọ́ àmúdá pé ó ṣeé ṣe o kọ́lá wọn bá gbé ọ dìde lọ́jọ́ àlìkìyàmọ̀ sí wọn ní kò wulẹ̀ sí ẹlòmíì tọ́lọ́ ó fi sáàyè yẹn ju ànábì wa lọ wọn ní aga sí pé àṣà ọlọ́run kẹ́límà àṣà bá lò fún onígbàgbọ́ wọn ní in tí ó ṣẹlẹ̀ gangan lọ́lọ́run sọ ajá sí pé a wà sọ wípé àwọn wọ̀nyí ni wọ́n wà nínú àwọn olùmọ̀nà ní ìtumọ̀ rẹ̀ àwọn wọ̀nyí gangan ni wọ́n wà nínú kíni o nínú àwọn tí wọ́n mọ̀nà kìí ṣe pé ó ṣeé ṣe kó ká sí pé n ti ń kírun àbẹ́ n ń gbààwẹ̀ tó ṣeé ṣe kó wà nínú àwọn tó mọ̀nà rárá àwọn wulẹ̀ ni wọ́n mọ̀nà ẹni tí ò sí lọ́wọ́ sọ wá mọ̀nà ni. Now hadith four four eight four four seven hadith four four seven àtàwùnù fi bìnnáìlì masjidi ni mòdú ọ̀rọ̀ yìí ó ní ònúwànú ẹ̀ àkọlé rẹ̀ pé ìpawọ́pọ̀ kọ́ mọ́sálásí ẹjẹ́ wa wo àdìsí tó fẹ́ mú wa lórí ẹ̀ ani kirima kọ́ọ̀là liyi ibùnú abbas wàlíyébùnì yín ali radiyallahu anhum intaliqa ila abi sa'idin fasma min hadithihi fantalaqna فإذا هو في حائط يصلحه فأخذ رداءه فاحتبى ثم ansha'a yuhadithuna hatta ata zikiru binahi li masjid faqala kunna nahmilu labinatan labinatan wa ammarun labinataini labinataini فرآه النبي صلى الله عليه وسلم فينفض التراب عنه ويقول ويا عمار تقتله الفيها الباقية يدعوهم إلى الجنة ويدعونه إلى النار قال يقول عمار أعوذ بالله من الفتن Hadith four four seven nínú tírà àsọyò olùbùkọ́rí àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá àní Ikirima láti ọ̀dọ̀ Ikirima kọ́ọ̀là ó sọ pé. kọ́ọ́là lé ibùnú abbas ọmọ abbas sọ fún èmi wàlẹ̀ ibni àti ọmọ rẹ̀ ali ó sọ fún wa pé ntọ́lìkọ́ ìlà àbí sa'id ẹ lọ sí ọ̀dọ́ bàbá sa'id fasma amini hadithi yìí kí ẹ lọ gbọ́ nínú hadithi rẹ̀ nínú hadithi tó náà gbọ́ lọ́dọ̀ ànábì ẹ lọ ọbẹ̀ kẹ lọ gbọ́. fàǹtàlákọ́nà àsìlọ fàyìdá ó wà fi áhì tí ń abárí níbi ògiri kan yusilihu wù kí ń ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́. a bá bàbá Saidi a bá níbi ògiri ilé kan ó ń ṣe àtúnṣe ẹ̀ lọ́wọ́ fàákàdàrídàáwù so nígbà tá a dé bẹ́ẹ̀ tá a bá rán tá a bá lọ́ba mú aṣọ gbàgẹ̀rẹ̀ bí agbádá ọba wọ̀ fàtábà ó sì jókòó pẹ̀lú nínà pẹ̀lú nínà rojúgun bá a fara àtọwọ yẹ́lò èsì jókòó yìí ní jẹ́ pé èèyàn ìtábà èèyàn jókòó báwọn kọ́ wa nà rojúgun rẹ̀ ó wọ aṣọ gbàgẹ̀rẹ̀ rẹ̀ ó jókòó bẹ́ẹ̀ fọ́ọ̀mù à ń ṣàhà lẹ́yìn náà wọ́n bá bẹ̀rẹ̀ yòóhá dìfù náà wọ́n bá ń sọ àwọn àdìsí fún wa wọ́n mú àdìsí wa fún wa. àtà àtà zikiru bina il masjid ó ń sọ lọ títí ọ̀rọ̀ fi kan kíkọ́ mọ́sálásí wọ́n bá tún mú àdìsí wa lórí kíkọ́ mọ́sálásí fún wa. fàkọ́ọ̀là nínú ọ̀rọ̀ náà wọ́n bá sọ pé kúnná nahmilu labina labina nígbà tá à ń kọ́ mọ́sáàsì ànábì ìṣe la bẹ̀rẹ̀ sí ní máa gbé bíríkì níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan wa àmọ́ọ̀rù làbìnàtáyẹ́ni làbìnàtáyẹ́ni àmọ́ àmọ́ọ̀rù o àmọ́ọ̀rù búlọ́ọ̀kù méjì lòún ń gbé papọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n ń gbé búlọ́ọ̀kù méjì méjì méjì kì í túmọ̀ sí pé àpawọ́pọ̀ kọ́ mọ́sálásí ànábì ni ìtọ́fẹ́ lò gangan nìyẹn pé àṣé mọ́sálásí ìyẹn lè pawọ́pọ̀ kọ́ so àpawọ́pọ̀ kọ́ mọ́sálásí ànábì ni fárọ̀ hàwù nàbí sallallahu alayhi wa sallam ànábì wá rí àmọ́rù fàyàǹfùdù tó rọ́ọ̀bà áníhù yẹ̀pẹ̀ ti dà sí lára ànábì wa bá fi ọwọ́ gbọn yẹ̀pẹ̀ ara rẹ̀ nù. wayekul ọba ń sọ pé wáyà àmọ́rù ànábì wa ń sọ pé a kí àlọ́ọ̀ kó sàánú àmọ́rù o àmọ́rù tẹ̀ ń wò yìí tẹ̀kítúlùwù àlìfíyàtù àlìbágíyà àwọn ìjọ olùtayọ ẹnu ààlà kan wọ́n padà pa o wọ́n padà pa ọkùnrin tẹ̀ ń wò yìí ni o àwọn ìjọ náà yẹ̀dẹ̀ ọ̀hún mílà lìjà náà àmọ́ ọ̀rù ó sì máa pè wọ́n lọ sọ́gbà àlìjà náà ni o wọ̀yẹ̀dẹ̀ ọ̀hún náà wíìlà náà rì àwọn ó sì máa pe àmọ́rù lọ sínú náà.